kí ló dé gan kí ló dé kí lẹ fẹ́ gangan ló ń ṣẹlẹ̀ àá látijọ́ yìí ṣébi yorùbá níbi yorùbá lé ni títí títí tí yorùbá bá ní ebi padà lẹ́yìn ẹni ni kí lẹ fẹ́ intẹ fẹ́ gangan ò tí ì yé wa nísìn ẹ ẹ jọ gbogbo ẹ̀yin olóríire ẹ̀yin alálùbáríkà èèyàn níbikíbi lágbàáyé mo fẹ́ kẹ́ bá mi ṣíà program yìí dáadáa dáadáa. <laughs> Ìṣọ̀lá Àlùlà ẹ bá mi ṣíà program yìí ẹ ẹ bá mi invite àwọn èèyàn wá sórí ẹ̀ ah, kí lẹ fẹ́ kí ni nǹkan tẹ fẹ́ ah, ah. alfulani do this alfulani do that kí ló dé ìyẹn wáyé ẹ wá nísìnyí ni. Ah, ah. látìgbà tí Ramadan ti bẹ̀rẹ̀ à ń ra ń bá ètò wa lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ni èmi mọ̀ pé irú nǹkan báyìí ó ṣẹlẹ̀ torí pé tí àwẹ̀ bá ti ń lọ parí tó bá ti di wípé ọlọ́run ní káwọn èèyàn máa máa praise wa tọ́lọ̀ ń lo àwọn èèyàn láti máa pọ́n wa lé a ṣàfẹ́ rí obstacle kan tí ó dìde ṣáá ni. gbogbo ọwọ́ tẹ bàbá fi ṣíà program yìí á dáa fún yín yẹ kí n sí Yusuf ó ní next time <laughs> yeah. ah, ah. kí ló dé gan-an kí ló dé ẹni kọ́míkínní ṣọ́ọ́sán gbogbo ẹ̀yin olóríire èèyàn gbogbo ẹ̀yin alálùbáríkà níbikíbi lágbàáyé ẹ bá mi ṣíà prógrámù yìí dáadáa àwọn kan ni wọ́n pè mí látàná ni wọ́n ti pè mí sórí ọ̀rọ̀ yẹn àfáà dáadáa tó wà lọ́rin yìí àfáà lálùbáríkà ọ̀rẹ́ mi nì ẹ jẹ́ kí n ṣàlàyé eléyìí ẹ bẹ́ẹ̀ ni jàre ayọ̀kù kamaludin mo ní láti ṣe clarification kan <laughs> ọlọ́run ò ní gbà fún wọn ẹ àyàfi àdàbí àyàfi tó bá jásí pé àwọn náà bá gbé mi ga nìkan ló yà kù tó bá ti jásí pé àwọn kọ́ ni wọ́n gbé ẹ̀dá ga kò sẹ́ni náà tó lè mú ẹ̀dá wálẹ̀ ẹ ṣe fídíò like hundred videos láti mú mi wálẹ̀ ìrọ̀lẹ́ pa ìrọ̀lẹ́ pa ẹnìkan wíìnì two point four million naira adẹ̀fún ní ten thousand naira kódà kó ń tọ́ àwọn yẹn máa kọ́lé sórí omi ẹ jọ ẹ̀yin alálùbáríkà èèyàn ẹ bá mi ṣíà prógrámù yìí Sanni Babatunde ìlú ọ̀lẹ́yìn ti wá. yá mo kí gbogbo ẹ̀yin mùsùlùmí òdodo wípé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu àlàáfíà ọlọ́run orí àjẹǹjẹta láti ọ̀dọ̀ ọlọ́run kí ó máa bá gbogbo wa gbé lápapọ̀ attention kan ni wọ́n pè wá sí àfáàwa sheikh muhammad muhammad saleh kéwúgbèmí the chief imam kéwúgbèmí àwọn náà pè mí ní àná wọ́n ní ah, mi ò nílé mi ò ní dárúkọ ẹnìyẹn ní dárúkọ ẹ wọ́n lo ẹnìyẹn tí ń ṣe fídíò lábáyé o wọ́n ló pe àwọn pé ọmọ kan pè sórí program wa o Musleudeen wípé òun ní two point four million kí bàbá rẹ̀ wá ní wọ́n fún un ní ten thousand naira irọ́ paraku ni o irọ́ ni o mo fàsìkò yìí pé gbogbo ẹ̀yin èèyàn gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń pè sórí program wa pàápàá jùlọ ẹ̀yin tẹ́ pè lọ́dún yìí níbikíbi látàbújá láti lọrin láti ìbàdàn láti kogi káàkiri káàkiri káàkiri mo fọlọ́wọ́ lọ́jọ́ yẹn ni mo fi bẹ̀ yín bá má lukurani kí n fi bẹ̀ wọ́n mo fa lukurani ọlọ́run tí mo mú dání yìí mo fi bẹ̀ yín o ẹ dákun ìwé mímọ́ ọlọ́run lélẹ́yìí mo fi bẹ̀ yín o gbogbo ẹ̀yin tẹ́ ẹ wíìnì lórí ètò wa lọ́dún yìí tẹ́ ẹ̀ wá rí owó yín gbà ẹ dákun ẹ jáde síta ẹ ṣe fídíò kí gbogbo ayé kí wọ́n rí o bákan náà ọ̀nà méjì lọ̀rọ̀ yẹn pín sí o tẹ́ ẹ bá wá ti rí owó yín gbà mo tún wá fàlùkùrá ní ọlọ́run fi bẹ̀ yín àwọn ọmọ yín pátápátá kò sí kankan nu àtẹ̀yìn náà tẹ́ ẹ rí bànújẹ́ tẹ́ ẹ rí dààmú o mo fẹ́ kẹ́ ẹ jáde kẹ́ ẹ ṣe fídíò kẹ́ ẹ sọ fáyé o iye tẹ́ ẹ gbà iye tẹ́ ẹ wíìnì lórí program wa iye tí a fún yín. obìnrin lórúkọ ọlọ́run o gbogbo ẹni tí ó bá wíìnì lórí program wa tó bá já wípé kò rí owó rẹ̀ gbà kódà gbogbo ẹ̀yin tẹ́ ẹ gba ilẹ̀ ẹni láti jáde kẹ́ ẹ ṣe fídíò gbọmíye oúnjẹ la fẹ́ fún ẹ la fún ẹ owó lo wíìnì lórí prógrámù wa la fún ẹ ìjọ ẹ dákun ẹ bọ́ síta ẹ ṣe fídíò lórí ẹ kí gbogbo ayé kí wọ́n rí o tó bá wá já sí wípé ẹ bá ti tún wá rí owó yíhun náà gbà ẹ tún wá jáde ẹ tún wá ṣe fídíò ẹ wá jáde ẹ tún wá ṣe fídíò ẹ má bu orí ọlọ́mọra o ẹ má bu orí ọlọ́mọra o ẹ jẹ́ abẹ̀rù ọlọ́wọ́n bá o ẹ má bu orí ọlọ́wọ́n bá mọ́ra o ó ní one million ó ní five hundred Only ní two point four million Only ní seven hundred ó ní eight hundred àbí only ní eight hundred Only ní fifty thousand Only ní twenty thousand ó thirty five thousand ó seventy thousand ó two hundred thirty five thousand ó two fifty thousand. kí láti fúlàní ṣe fún yín gangan náà ṣé bẹ́ẹ̀ yìí náà ti gbé àwọn ọkọ̀ dìde táwọn náà ń ṣerú prógráàmù wa yìí. ẹ̀dẹ̀ ń lé mi lé mi ṣébi tí èèyàn bá léèyàn tó yóò bá báyàn èèyàn padà lẹ́yìn èèyàn ni mo tún rọra ń lọ jẹ́ẹ́jẹ́ mi wọ́n ní jẹ́jẹ́jẹ́jẹ́ lójókòó mo tún rọra ń lọ jẹ́ẹ́jẹ́ mi ẹ tún ní wọ́n gbé ọ̀rọ̀ báyìí nọ́mbà one kí ló dé kí ló dé kí ló dé kí ló dé wọ́n lọ́mọ kan ọmọ tó jẹ owó lọ́dọ̀ tiwa tá a mọ̀ Musliudeen tó jẹ́ two point four million naira àti hajj àti fún ní owó rẹ̀ o ẹni tó dẹ̀ fẹ́ fún ní hajj bàbá wa Hajj abdulrasaq adeleke arulas petroleum bàbá àdínní gbogbo nàìjíríà àwọn náà fẹ́ fún ní hajj wọ́n dẹ̀ láwọn máa fún tá a bá ṣe ramadan tán bàbá rẹ̀ láti ìlú Ìlọrin wọ́n ti gbowó wọn o ìwọ tó wá ní ọmọ rẹ ló wí nì tó wá lọ bá wọn tó wá ń pariwo orúkọ prógrámù wa tó ń pariwo orúkọ prógrámù wa ìjọba ò bá wa dá sí o. number one evidence of proof number ẹ tí ẹ bá ṣàfẹ́ win ní program àṣà ní nọ́mbà tó fi pè wọlé Prince Ibrahim tẹ́yàn bá sà pè sórí program kan a ní nọ́mbà tó fi pè wọlé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ nọ́mbà tó fi pè wọlé àtàídì káàdì ọmọ rẹ a ní ìdí ẹ̀. without proof my dear brother a ju bá a ṣe gbà lérò lọ without proof á ju bá a ṣe gbà á lérò lọ o. ẹnìkan ló kọ sí yìí nísìn ó ní Sheikh Dr. Alifulani promised us two hundred thousand at Maulid Nabi last year December he was the lecturer that day and he also received award and he gave us two hundred thousand naira cash alhamdulillah at once alhamdulillah ìwọ tó o ti rí owó gbà lórí Sebilu Nnajati for twenty twenty four Ramadan jáde kó ṣe fídíò ẹ bẹ̀rù Ọlọ́run bá nulẹ̀ yín o ẹ̀yin gba five hundred thousand ẹ̀yin gba eight hundred thousand èló ni commission táwa gbà ń bẹ̀ ẹ sọ fáyé kan gbọ́ o àbí èló ni commission tá a gbà ń bẹ̀ ẹ bá wa sọ fáyé káyé gbọ́ o ah mo wá wín ni o mi ì tí ìrówó mi gbà ó dákun sọ ká gbọ́ o àwẹ̀ máa di mélòó lé ní báyìí bóyá twenty six ìwọ kan wá jáde sórí social media ẹ̀yin náà ti kó àwọn èèyàn jáde ẹ ti ẹ ti recruit ọmọ ogun táwọn náà program ṣe programu tó ń fáwọn èèyàn ní nǹkan àtàsí yìí ẹ fàyè wálẹ̀ fún wa ẹ̀dẹ̀ léwaléwaléwaléwaléwa ṣé ìlara láàpẹ lẹ́yìn nísìn ni àbí kí láàpẹ afa mi akramakumullah ọlọ́run jẹ́ pẹ́ fún wa sà kí lára láàpẹ lẹ́yìn ni ẹ kàn ṣáà ń wá gbogbo ọ̀nà láti bring me down ẹ̀yin kọ́ lẹ gbé mi ga ọlọ́run ló gbé mi ga gíga mi ò sí lọ́wọ́ yín láti gbà táwọn ẹ ti bẹ̀rẹ̀ yìí bú ẹnìkan ṣe lọ́gbọ̀n lẹ́tọ̀ tí mò ń lọ ìtasẹ́ nìkan èmi fókọ̀sì lórí iṣẹ́ tọ́lọ́run gbé fún mi ọlọ́run dẹ̀ ní kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bá mi dá sí ṣé torí pé tún wá rí wa pẹ̀lú controller general of custom abẹ́ rí wa pẹ̀lú former senate president ló tún fa eléyìí irú orí wo làwa mú wáyé ṣé ẹ̀dẹ̀ rí ẹ má gbàgbé ẹ̀yin èèyàn wa o <laughs> tí Ramadan bá ti ń lọ báyìí o tó bá ti di wípé àwọn èèyàn wọ́n ń praise Sẹ́bílù Najat wàláhì àwa náà gbogbo ẹ̀mí àtàwọn ọmọ à ń sọ àárín tí pẹ̀lú nǹkan báyìí máa ṣẹlẹ̀ ìwọ ló ń pè mí pé mi ò gbágú ẹ ipò mo ti blọ́ọ̀kì ẹ mi ṣe ni má blọ́ọ̀kì ẹ ẹ bá fẹ́ bá ti yàn jẹ́ ṣé ní blọ́ọ̀kì ẹ ni àbí ẹ tó fẹ́ bá tèèyàn jẹ́ èèyàn blọ́ọ̀kì ẹ. wàláì ọ̀dọ̀ MC Olúọmọ mo ti ń bọ̀ yìí àìbọ̀lá ti ń bọ̀ yìí àjọ kìjìmọ̀ ń sinmi. Ah, ṣé ẹ fẹ́ kidnap mi ni ṣé ẹ fẹ́ pa mi ni bá a ṣe wà lájì gàwá tìtì rèé o ṣé ẹ fẹ́ pa mi ni kí ni wàhálà yín báyìí ẹ̀yin yẹn gbà mí o. káwẹ̀ tó bẹ̀rẹ̀ lẹ ti pariwo ẹ má sponsor program mùsùlùmí kankan ẹ má polówó òrun ẹ má polówó àwẹ̀ ẹ má ṣe gbá ẹ má ṣàwo àwọn òdẹ tún ló bẹ́ẹ̀ lọ́lá máyégún àwọn èèyàn dẹ̀ tún wá polówó òrun wọ́n tún wá ṣe wọ́n tún wá ṣe lórí wa lẹ́yìn náà wá rò pé ah, ẹja sáyé lọ gbé àwọn èèyàn dìde ẹ ń fáwọn èèyàn lówó náà àwọn táwa lọ ń bá tó ń fáwọn èèyàn lówó ẹ̀yin náà lọ bá wọn fún yín lówó ẹ dẹ̀ ń fáwọn èèyàn kí ṣé ẹ fẹ́ pa mí ni ah, ah. kí ló dé táwa mùsùlùmí tá a rí báyìí mùsùlùmí dẹ̀ kọ́ o ẹ̀yin èèyàn kọ́ ni o. alájà fún mi ó ń pè mí ìfẹ́ kó pèsè sórí nọ́mbà yìí. Ah, kí ló dé báyìí wọ́n máa yọ̀ wọ́n máa pè lọ́n ẹni kéèyàn bá tètè sọ fún wọn máa pè lọ́ni ooo ó máa máa ókè ó ti pa kínní yìí ó máa máa pè lọ ni ó yẹ kó máa ó yẹ kó gbansan kó wà lórí program ah ah kí ló dé bàbá Magaji Ọládọ̀sù Adémọ́lá mo lọ ń ya owó ma tí mo lọ ya owó màá lọ ya owó lọ ra aṣọ màá gbé sórí program màá máa fáwọn èèyàn ẹ màá rí mi ń gbà Ma, ma lọ ya owó ma lọ ya owó máa lọ ra aṣọ ẹni tẹ́mi wò kọ́ ṣe lórí prógrámù yìí ni Alhaji Abdulrasaq Aremu Gawat ìyẹn la fẹ́ fi ṣe la fẹ́ fi fi la fẹ́ fi la fi dedicate ọ̀la fún àìnú ìdìdọ́ wà lórí aago náà ọ̀rẹ́ mi nìyí èmi àti ẹ̀ bí a nípa jọ bẹ̀rẹ̀ sẹ̀bí ìnàjà tì í ni àìnú ìdìdọ́ máa lọ ya owó ra aṣọ màá dẹ̀ gbé wá sórí tẹlifíṣàn fáwọn àkọ́kọ́ lọ báwọn yẹn pẹ́ fún wa láṣọ wọn lé wa wọn ní àwọn òfun yín nǹkan kan á dẹ̀ tún lọ yáwó àlọ́raṣọ á dẹ̀ tún gbé wá sórí tẹlifíṣàn ẹ̀ẹ́rí wa ń gbà ń fa níjọ́ tí mò ń ṣọ́ọ̀bù káàkiri tí mò ń sá eré gbogbo eré káàkiri káàkiri ẹ̀ máa rí mi wáì tó wá sí pé nísìnyí tọ́lọ́ lòún dé ọlọ́lá ìlú pírẹ́sídẹ́ǹtì ìlú odidi president ìlú ń bá wa dá sétò odidi gọ́vnà ìlú ń bá wa dá sétò ìgbà yẹn lẹ wá tẹ̀sẹ̀ tó wá tún gbé mi dìde wọ́n lè yàn wín ní two point four million naira lórí program mi mo dẹ̀ fún ní ten thousand naira E wá play video, e wá lọ mú fídíò ẹni tó win ní hajj nọ́mbà tó fi pè wọlé ẹ mú wá ẹni tó win ní kíní lọ́dọ̀ tiwa àti fún olówó ẹ̀. E proof ẹ̀ wà ń bí proof ẹ̀ rí ń bí bàbá rẹ̀ ti gbowó ẹ̀. bákan náà ti ìyá oníkùránì náà dẹ̀ tún rí iye o ti màmá oní ìyá oníkùránì ìyá oníkùránì lọrin a gba ṣọ́ọ̀bù fún o a gba ṣọ́ọ̀bù fún yáyẹ o á fún un lówó ẹni tó bàbá wa ọládẹjọ mọtí onímàálù kọlọmájú bàjẹ́ fún wọn àwọn náà làwọn máa kọ́lé fún wọn dẹ̀ ti ní kíyà yẹn lọ wo ilẹ̀ afáwa Sheikh Suleiman ẹsà òkè àwọn ni wọ́n fi sí nkí àkíní yẹn o ìyẹn bẹ́ẹ̀ alifa oníkan ńìlọrin àwọn náà làwọn máa fún yàn yẹn ní mẹ́ka o nígbà tọrọ mẹ́ka dẹ̀ tún wá di à ń lọ mẹ́ka eight million nine million alibo oníkàndẹ̀ pè mí wọ́n ní kódà torí ẹ̀ mo fẹ́ fi lọ monday kọ́ pé ìyá yẹn pé ìyá ọ̀rọ̀ mẹ́ka ló ti di eight million nine million yìí o owó kan rèé o ẹ gbà ẹ lọ́ máa fi ṣe bísínẹ́sì yìí bọ́lá ọba ní kí gbogbo kíní yìí wálẹ̀ ẹ padà lọ wọ́n ní mo ṣe two million àwọn á fún ìyá yẹn mo ṣe three million àwọn á fún ó ṣe kàn mí. ṣé ẹ fẹ́ pa mí ni ìlara yìí pọ̀ fà á àtọmọ àti wọ́n ọmọ ọlọ́rin tó ìwà pẹ̀lú wọn àti wọ́n ọmọ ọlọ́rin wọ́n tó lè dá fátíà kà kúlíyà yọ àlìkáfìrú náà lásán wò lè dá kà gbogbo ẹ̀yin bàbá kí bàbá kẹkúnlé ayé kó sì ń dẹ́ lè ṣe o wàláhì ẹ̀ẹ́ ẹ̀ẹ́ ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ìdun yín kò lè gbé pílò tún jáde tún ṣe another video míì tún jáde tún ṣe another video míì ọlọ́run á wọlá gbogbo ilé kọ̀ọ̀kan tí wọ́n ń sunkún tọ́lọ̀ ń lo sẹ̀bílì nàjáàtì láti rẹ̀ wọ́n lẹ́kún. akílódé ẹ kàn ṣáà fẹ́ ẹ kàn ṣáà wá tó máa fa ariwo alifulani ah, kí ló dé ṣàlùfulani nìkan ló ń bẹ láyé ni kí ni pírọ́blẹ̀mù yín ẹ mójútó lé ayé yín náà ẹ mójútó lé ayé yín ẹ fàyè aláyé lẹ̀ ẹ fàyè aláyé lẹ̀ lórí wípé ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ mi o lórí wípé wọ́n rí wípé àwọn èèyàn wọ́n pírèsì wa ni o tọ́lọ́ ń lo àwọn èèyàn bẹ́ẹ̀ ni abagun èmi àtàwọn ọmọ yìí níjọ́ tójú ó pa wá tá a máa ṣe wàhálà káàkiri káàkiri níjọ́ tá a máa lọ gbogbo kọ́ńpìnì káàkiri ẹ wá sponsor program wa ṣé torí pé MTN sponsor wa lẹ pàdé àgbákò báyìí ṣe mọ iye tí mò ń sọ lórí tẹlifíṣàn ni two hours tẹ́ rí ẹ̀ṣẹ́ ẹmọ iye tí mo san lórí tẹlifíṣàn ni. Ah, ah. wàláhì tàláhì ní ìgbọ́dọ̀ sọ iye tí mo san lórí tẹlifíṣàn fún thirty days yẹ tá à ń fún mi ń kọ́bọ̀ nínú yín kó tó di pé àwọn èèyàn tẹ́ rí tó wá ń kówó fún wa ẹ máa fún lágbájá lówó àwọn èèyàn náà ní ká máa fún lówó o àwọn èèyàn náà ní ká máa fún lówó o èmi gángan fúnra ara mi èmi àtàwọn ọmọ yìí àwa là ń forí rorí láti lọ sanwó orí tẹlifíṣàn o fún WAP TV iye tí mo iye iye tí mo san lórí tẹlifíṣàn fún two hours ọdún yìí wàláì tàláì ó tó ẹlòmíì ṣoríire láyé ẹ̀yẹ wa àtún wa ń ṣe ẹnìkan dẹ̀ jáde ó dẹ̀ lọ́mọ òun wí ní two point four million a dẹ̀ fún ní ten thousand naira ó dẹ̀ wá bá ọ bẹ́ẹ̀ ìwọ enemy of progress enemy of progress ò dẹ̀ bẹ̀rù ọlọ́run wá ló ń pè mí èmi ti blọ́ọ̀kì nọ́mbà èmi ìṣẹ́dé blọ́ọ̀kì nọ́mbà ẹ̀ nígbà tí wọn bá bá tẹni jẹ́ ni ó mọ tó ti ṣe fún mi láyé ni láwọn aburú láwọn aburú láwọn aburú lọ́bọ́jọ́ kan náà lẹ́tún gbé dìde gbogbo ẹ̀yin tẹ́ bá nílẹ̀ lọ́wọ́ àlùfúlání ẹ lọ gbalẹ̀ lọ́wọ́ ẹ ó igilẹ̀ four one nine ló ń tà kí ló dé kí ni mo ṣe fún ẹ kí ni nǹkan tí mo rà nígbà yẹn gangan kí ni nǹkan tí mo rà nígbà yẹn gangan kí ló fẹ́ gbà lẹ́yìn mi gangan ok o fẹ́ kí wọ́n máa rí èmi náà mọ́ bá àṣírí gàwá tì mọ́ àbí ó fẹ́ kán má rí èmi náà mọ́ àbòrò pé ẹnu rẹ ẹnu tó fi ṣàdúrà tọ́lọ́hún ò gbà sọ̀rọ̀ kó lè bá program eléyìí jẹ́ ọ̀yọ́rọ̀ ló pa àti wọ́n àti gbogbo àwọn ọmọ ogun rẹ̀ lè èlé tó báyìí náà mójútó ayé ara rẹ̀ mójútó láìfò ẹ̀ fi láìfò ní láìfò lẹ̀ náà tẹ́ bá ṣàtìrí pé èèyàn ń progress báyìí ẹ̀ ṣàwọn nǹkan kan láti fi bàtẹ̀ èèyàn jẹ́ kí ló dé. láàárọ̀ ọ̀la ẹ tí ì rí mẹ́mẹ́ ẹ tó rí mẹ́mẹ́ ẹ wá wo gbogbo àwọn ọmọ kéékèèké àwọn ọmọ alálùbáríkà láàárọ̀ ọ̀la final stage kurani competition ní ltv eight. kẹwàá wo tá a fẹ́ fún wọn ní gift a máa sanwó iléèwé wọn ọdún kọ̀ọ̀kan ọdún kọ̀ọ̀kan ọdún kọ̀ọ̀kan la máa san. ló dé kí ni pọ́blẹ́mù yìí mo ń lọ mo ń ẹ wò jókòó mi àti president wa nàìjíríà ẹ̀bùn ló máa ra thirty minutes fún wa tẹ́lẹ̀ èmi àti president ìmá jọ jókòó báyìí ọ̀hìn sẹ̀bí ìnàjàtì ọ̀hìn ó ti di global kìnìfà lọ́dẹ wọ́n náà ṣe nǹkan míì try láti ṣe nǹkan míì má jókòó lórí láti bà tèèyàn jẹ́ mọ́ ṣe nǹkan míì kéwù tó bá mọ kéwù ṣe wá sí i ṣe wá sí wákàtí kan wákàtí kan ti pẹ́ ó ti pọ̀ jù ṣe wá sí ten minutes lo alukuraan lo àdìsí ànábì fi ṣe ah. wá sí lédè báyìí alifulani alifulani ẹ tẹ wàá dùn mọ́ ẹ lẹ́nu alifulani alifulani alifulani bẹ́ẹ̀ nípa àjọ wàánu ẹgbẹ́ ah ah lè tó tó báyìí try láti ṣe nǹkan mi o ìwọ bàbá tó bá déwájú ọlọ́pàá tá a bá jọ déwájú ìjọba nọ́mbà tó fi pè wọlé àtorúkọ ọmọ ẹ wàá mú jáde fún wa kí ló máa ń pè lọ kí ló àwọn olóyìnbó máa ń pè irú nǹkan báyẹn màá fi nọ́mbà alẹ̀ táwọn èèyàn pè wọlé ń sìn fún mi mo fẹ́ mo fẹ́ fi mo ń bọ̀ mo fẹ́ fi evidence hàn ni. lélẹ́yìí hello mo wà lórí program ni mo wà lórí program mo wà lórí program Se nọ́mbà fóònù yìí kọ́ ni ok. pé ká pé ké ká tún fún mi kó sẹ́ǹdì ẹ̀ sórí ahmed jẹ́ kí ká tún sẹ́ǹdì kí ni kó sẹ́ǹdì ẹ̀ sórí mi fẹ́ fi hàn kí fẹ́ fi hàn fẹ́ fi hàn ayé ní orí fóònù tí mò ń lò yìí ni tó wà nù dm tiẹ̀ ni ń dà tó ń rè ok ń rè mú wájú kí n lo eléyìí náà ó ń rè o transaction two point four million naira rè o ẹ wò jẹ́ kí n fi àwọn èèyàn ọmọ yẹn wíni hajj lọ́ndì nineteen ẹ ẹ àwẹ̀ di nineteen that is on the twenty nine friday mọ́júmọ́ saturday àárọ̀ saturday yẹn rèé two point four million naira tá a sẹ́ni sí bàbá musiliu tó win lélẹ́yìí o two point four million naira. cash lẹ five hundred thousand cash lẹ́mísí olú ọmọ kó fún wa ẹ wò najat tó ti wá rèé gbogbo ẹni tá a bá fún lówó láyé anybody tá a bá fún lówó àbáwá alikisaayi barakallahu fikum anybody tí mo tá a bá fún lówó àkáǹtì sẹ̀bílù nàjáàtì la máa fi ń transfer owó sí wọn àkáǹtì sẹ̀bílù nàjáàtì uba sẹ̀bílù nàjáàtì la máa fi ń transfer owó sí wọn. gbogbo ìwọ tó o bá ti gba owó lórí program wa lọ́dún yìí má ṣe àbòsí jáde kó ṣe fídíò send evidence ẹ sí wa tá a fi fún ẹ lówó ẹ tó o bá ti wá rówó rẹ gbà jáde kó o ṣe fídíò nínú sọ́jú báyìí lọ Ismail Ọlálẹ́kan Abídòyè òun wìn lórí program ọlọ́dún yìí àbó òun wìn ara àwọn orí Facebook first caller nìyẹn o the fastest finger akílódé Hilal Fulani ṣe fún ẹ gbogbo ẹ tó bá ti wá ga tó bá ti wá ga tó bá ti wá ga tó bá ti wá ga àfi kó wálẹ̀ àfi kó wọyé lọ́dún pa o àti wọ àtàwọn ọmọ ẹ wallahi irọ́ lẹ pa àtàwọn obìnrin inú yín irọ́ pa o wallahi irọ́ lẹ pa Al ò lè wálẹ̀ o torí pé ẹ̀yin kọ́ lẹ gbéga. torí pé mi àtẹnìkan wá sẹ́tù pé mi ò mi ò ní mi ò ṣe mi ò fa wàhálà mọ́ ẹ̀dẹ̀ wá torí ẹ̀ ẹ̀dẹ̀ wá kógun jara yín ẹ̀dẹ̀ wá kógun jara yín any small thing báyìí àlùfáàní wàá mọ̀ ṣe mọ́ níjọ́ tá níjọ́ tá náwó ogun tá à ń ṣe gbogbo wàhálà mo ní mi ò jà mọ́ àwọn ọmọ mi ti ń bímọ náà mo ní mi ò fẹ́ wàhálà mi ò jà mọ́ ó ṣe nira tó tó báyìí ẹni bá fẹ́ jà kó máa jà ọmọ olórin kan ló ra private jet seventy five million dollar lánàá àbáná kan ló rà ẹ rí oríire ṣe wàhálà mélòó náà ni wá ní Islam báyìí mélòó náà ni wá nínú àwọn tó ga sókè náà mélòó náà ni wá èyí kéwú ẹ mọ̀ èyí ìwé ẹ mọ̀ kùránì ẹ lè kà ó dẹ̀ ń pè yín láàfà kùránì ẹ lè kà èyí ìwé ẹ mọ̀ àfi kẹ́ ẹ máa wọnú láìfẹ́ èèyàn kẹ́ ẹ máa kó fọ́tò àwọn ìyàwó èèyàn jáde ní kí gbogbo yẹn. èmi ò lè ṣubú o <laughs> ẹ ṣe fídíò one billion one billion videos aláìmí ò lè ṣubú lórí pé nǹkan lẹ́gbẹ̀ẹ́ mi ga mi ò ní bí mi ní bú ẹnìkan o ní bú ẹnìkan kan fa wàhálà o problem ti yín nìyẹn èyí tẹ́ tó fẹ́ bẹ̀rẹ̀ nu ẹ tún bẹ̀rẹ̀ ẹ̀ ìyá ló ń win ní two point four million lórí programu wa kò wá mọ̀dọ̀ ọlọ́pàá ṣé wọ́n lọ ọlọ́pàá kò kò mọ ọ̀dọ̀ ọlọ́pàá lọ kò ní lọ́ọ̀yà àbí. kò mọ kò mọ lé kò mọ lé ọ̀dọ̀ ọlọ́pàá lọ ìwọ wá ní ọlọ́pàá. Ah, ah, ah, ẹ ti gbé àwọn nǹkan dìde táwọn náà ti ń ṣerú program wa ọlọ́run adẹ́fà lùbáríkà sí ti yín náà kámi tèmi tó lè mọ̀ ẹ́ lọ́kùnrin jẹ́ ń sọ fún ọ gbogbo ọ tó bá ṣe giveaway lórí social media kò ní bàjẹ́ fún gbogbo yín o kí n tó lè mọ̀ ẹ́ lọ́kùnrin lọ sí orí lọ sanwó sórí tẹlifíṣàn kan lọ sanwó sórí tẹlifíṣàn kan àmì o ọmọ wọnú ọlá lọ sanwó sórí tẹlifíṣàn kan kí n tó lè mọ̀ pé yà á abagun kẹ́mi tó lè mọ̀ pé èèyàn òun ṣe giveaway lórí social media ń tòótọ́ kò ní bàjẹ́ fún yín ẹ máa rí ṣe o ẹ̀yin náà ẹ lọ sanwó sórí tẹlifíṣàn kan báwa ṣe sanwó sórí tv tá a sanwó ẹ má sanwó wákàtí kan ẹ kàn sanwó ọgbọ̀n ṣẹ́jú péré ẹ lọ sanwó ọgbọ̀n ṣẹ́jú péré sanwó wákàtí méjìlá wa san ẹ lọ sanwó ọgbọ̀n ṣẹ́jú thirty minutes ọmọ thirty minutes ti pọ̀ jù ẹ sanwó fifty minutes kẹ́ ẹ lọ mọ ti orí tẹlifíṣàn wí subhana rabbika jàre rabbil izzati amma yasifun asalamu ala mursalin gbogbo wọn tó gba owó lórí program wa màá sọ tó bá di sàárì gbogbo yín ẹ jáde ẹ jáde gbogbo yín ó gba one million ó gba eight hundred ó gba five hundred ó gba two point four million ó gba six hundred ó gba thirty thousand ó gba twenty ẹ jáde o ẹ bẹ̀rù ọlọ́run o ẹ bẹ̀rù ọlọ́run o ẹ jáde o kẹ síta mi tí wàá gba owó mi jáde kó sọ o bó mi tí gba owó mi jáde kó sọ o MC Olúọmọ ṣe send hundred thousand sí mi sí ni wọ́n ṣe send hundred thousand hundred thousand yẹn àná lọ́mọkùnrin yẹn win ẹni tó bá mọ ọmọkùnrin tó pè lánàá Angel Jimoh láti Mende understand tẹ́mísì lòun fún ní hundred thousand àwa ti fọmọ yẹn lówó látàárọ̀ mm mustapha fún ní hundred thousand àwa fún thirty five two hundred and thirty five thousand a ti fún lówó ẹ̀ látàárọ̀ àṣẹ̀gbó lọ́wọ́ mc sí ni nígbà tá a mọ̀ pé mc ò sì máa ṣe kí ló dé ẹ malam abdulrahman kájọlá a ti fọmọ yẹn lówó tiẹ̀ o wọ́n ṣẹ̀ sẹ́ndì owó sáwà ni owó wà nílẹ̀ bí ẹ̀pẹ̀ nífa kì í máa ṣe kì í máa ṣeré kì í máa ṣeré bá tọ́lọ́hùn tí ìpàwọn aláàánú mi tọ́lọ́hùn dẹ̀ nípa wọn kí ló dé kí ló dé kí ló dé ẹ̀fà fúlàní lọ́rùn sílẹ̀ o ẹ̀fà fúlàní lọ́rùn lẹ̀ o ẹ má pa mí o <laughs> ẹ má pa mí bẹ́ẹ̀ ṣe pa gàwátì o àkílódé ẹ gbogbo ẹ̀yin bàbá burúkú bàbá gbá bàbá àwo tẹ wà lábẹ́ ọ̀rọ̀ ẹ Ọlọ́run ìwọ náà lọ ṣe wáàsí lọ ṣe wáàsí lọ ka kúlí ayọ àlìkáfìrú náà kí gbogbo ayé gbọ́ gbé kúránì kó kà á ah, ah. tí o bá ti wá sí kọ́ńtẹ́ǹtì mọ́ ẹ̀dẹ̀ máa wá fún àwọn nǹkan kan láti kírètì wàhálà alifulani ò kì í sọ̀rọ̀ alifulani ò kì sọ̀rọ̀ alifulani ò kì sọ̀rọ̀ ẹ jọ ẹ fi mí lẹ̀ o èmi là ambassador maf Canada oath tẹ́ bá fẹ́ ra máf Canada o tẹ́jà bá yín polówó ẹ̀ máa bọ̀ ah, àbí Ali Yusuf travels and tours èmi là ambassador wọn yìí lọ́tún dé yìí <laughs> ah, ló dé ah orí orí ori ori ori ori mú wá sáyé náà yìí ló dé ah fímílẹ̀ ẹ̀jọ́ torí ọlọ́run o ẹ̀yin èèyàn ẹjọ́ ìmínísàárì ọ̀la ẹ join wa a fẹ́ dedicate program ọ̀la fàlàjà abdulrasaq aremu gawat adẹni adẹni kurani competition lọ́la fáwọn ọmọ wa lọ́wọ́ gbàdúrà wa o gbogbo ẹ̀yin tẹ́ join mi nírọ̀lẹ́ yìí ṣé ẹ jẹ́ ń ṣàdúrà fún yín ọlọ́run awọlá alukuraan gbogbo ọmọ tẹ́ bí láyé lọ́kùnrin lóbìnrin wọn wọn ní ṣẹrú ẹgbẹ́ o ọlọ́run adẹ gbé gbogbo wọn borí àwọn elénìní ọlọ́run agbé wọn borí àwọn alátakò á gbé wọn borí àwọn onílara ìlara àgbákò ni o lẹ́kùnlé adáwa ti maslaha gbogbo ọ̀tá tá a bá bára wa ṣe láyé láàyè àti parí ìjà ló wà o gbogbo ọ̀tá tèmi àti ẹ tá a bá bára wa ṣe láyé jẹ́ ń sọ fún ẹ sẹ́yìn tó ń wò mí lẹ́nìí jẹ́ ń fún ẹ ní ẹ̀kọ́ kan nínú àwọn philosophy of life lẹ́kùnlé adáwa ti maslaha gbogbo ọ̀tá tá a bá bára wa ṣe láyé gbogbo ẹ̀ ló ní ààyè ká parí ẹ̀ amọ́ta kan wà tí ò lè parí o ìlà adáwàtà alhasud ọ̀tá tí lára bá ti mú dání kò lè parí láyé láyé wọn ò máa parí ìjà fún wa tó ní ni yóò tún máa wú jáde wọn ò máa parí ìjà fún wa tó ní ni yóò tún máa wú jáde gbogbo ààyè ìbára ẹni ṣọ̀tá. So ọlọ́run tiẹ̀ wọlé àdúrà tí wọ́n ń ṣe awọlé àdúrà táwọn ẹni rí ń ṣe awọlé e, e, ọ̀rọ̀ tí ọlọ́run lè gbọ́ ọlọ́run awọlé àdúrà táwọn ẹni rí ń ṣe wàláhì sẹ́bí nàìjíríà tuntun máa ga sí ni àáfàá tá gba owó fún ta send one million sílé ní àáfàá yẹn kí ọ̀nà fẹ́ ra ẹsẹ̀ fún ah, àáfàá yẹn ṣe àdúrà fún mi omi dẹ̀ ń bọ́ lójú mi káwa ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lómi yóò rí aláàtì gbagánú ilé ẹ̀ báyìí inú ìdùnnú náà máa wà ẹ lọ gbéjẹ́ forí o.